الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة الحمد لله رب العالمين المتوحد بالكمال أحمده حمد الشاكرين وأشهد أن لا إله إلا الله شهادة العارفين وأطلب منه المزيد من الخير في كل حين أجلله وأشكره على نعمة الإسلام وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه وقال سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله واعلموا أن أهل العلم اختلفت كلمتهم بأخذ الأجرة على الرقية وتنازعوا في هذا الموضوع لكن قبل أن نسوق أقوالهم ودليل كل فريق لا بد أن نبين أصل ما اختلفوا عليه فهذا الرسول صلوات الله وسلامه عليه جاء بالشفاء وجاء بالنور وجاء ببرهان من ربه سبحانه وتعالى ما دل عليه الأمة فهو خير ما حذرهم عنه فهو شر وقد كان رسول الله صلى الله عليه وسلم يستحث أصحابه أن يأكلوا من طيبات ما كسب الله سبحانه وتعالى ورزقهم الله سبحانه وتعالى جاء في الصحيح عند ابن حبان من حديث ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن روح القدس نفث في روحي نفث في روعي أنه لن تموت نفس حتى تستكمل رزقها وأجلها فاتقوا الله وأجملوا في الطلب ولكن كان رسول الله صلى الله عليه وسلم يعلم أصحابه ما أحل الله لهم من المأكل وما حرم عليهم ولذلك جاء في الصحيح من بخاري من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال من بخاري ومن وإياه حدثنا أبو النعمان قال حدثنا أبو أوانا عن أبي بشر عن أبي المتوكل عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأرضاه قال انطلق نفر من أصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها فنزلوا على حي من أحياء العرب واستضافوهم فأبوا أن يضيفوهم فلدغ سيد ذلك الحي وسعوا بكل شيء la yanfa'u shay alhadith ọ̀pọ̀ ní fọ́nà ọba tó síwá ní musulmi àtọrọ àlékún ìkẹ́ láti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alaihi wasallam ẹn tọ́nà bá láti wà máa jẹ́ kẹ́ fún gbogbo wa ọlọ́wọ́ bá ní sàlékún kí annabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ẹ̀tẹ́ sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu mo ń fi àsìkò náà méjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ sí ẹ̀rọ ìnẹ́lẹ̀ rẹ̀ wípé Allah subhanahu wa ta'ala kọ̀yọ ẹnìkan kan lẹ̀ níbi ìbẹ̀rù rẹ̀ ó sì ń pa ogun aláṣẹ láì mọ ìyọ̀nà alukuran wípé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala tọ́da ogun wa láti bí ẹ̀mí kan ṣoṣo òun náà ni babaláwa Adam ọ̀dáyàwó rẹ̀ látara rẹ̀ ara méjèèjì náà ló ti fọ́n gbogbo wa ká láti lè bá a máa jẹni tí ó bẹ̀rù rẹ̀ lórílẹ̀ ká lè bá a sóríire nígbà tá a bá padì rẹ̀ mo ń fi ìjọ́kọ́sọ́ máa bá a àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ àwọn ẹni tí ó sóríire padì rẹ̀ kọ́dà ń kọ́ sànú wa kútùbà tí a mọ̀ bá lọ lẹ́ni o náà lẹ́yìn ìgbà tí a ti ṣe ìsontọ́lọ má nǹkan tí ọjẹ́ tuntun ní ìjẹjọ kí ló fà tí wàhálà wá fi pọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ àwọn àlìjànú yìí ká lè bá àṣàlẹ̀ wọn yékéyéké nítorí pé dòní gbogbo bíkíbi tí wọ́n bá ti ń pè nílẹ̀ Yorùbá 99% òun ni èsù fi ń jẹ gàbá ń bẹ̀ kọ́dá àwọn tó se wálé mà láàrin àwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn tí ó sì ti di ẹlẹ́sìn kọ́lọ̀ yẹn sọ àtẹ̀yìn bẹ̀ kí ló fà tí wàhálà wa fi pọ̀ lórí àwọn àlámárì tá a bá wo àwùjọ lénìí a rí wípé tí wọ́n bá bi wá wípé àwọn wo àwọn ni wọ́n ń ṣe ìlú ní nàìjíríà wàláhì láìláìláwà àwọn aláwo ni tí wọ́n bá bi wá lónìí wípé àwọn wo ní ń darí gbogbo nǹkan tí wọ́n fi ń sọrí ìjọba wallahi alladhi la ilaha illa hu 99 ni àfún wọn àwọn aláwo ni wọ́n sọ di ìmùlẹ̀ wọ́n sọ di awo kọ́dà tẹ́ ẹ bá rí àwùjọ àwọn olówó ó ṣe wà láàrówó ní o ó lọ́nà kan ní o in tí ó fi kẹ́yìn rẹ̀ náà ni wípé wọn ó pèsè gbé awo tọ́rọ ti wò pé tó ti dá wọn lóhùn ohun ní ibolówó mọ́ ìdí bọ́jà rẹ̀ ṣe ń wọlé wọ́n mọ̀ pọ́rí àwọn ẹlẹ́ni tí ń bẹ́ǹdì rẹ̀ wọ́n sọ pé ẹni báyìí ìjọba sọ pé nǹkan bá gbọ́dọ̀ wọlé mọ́ lòun náà bà máa sáré tẹ̀lé ẹlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti wá rí mọ̀ wípé kò sí ń tàn ni ó yí àwàdúgbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó fi yé wa tó sì jẹ́ òdodo nínú ọkàn wa wípé kọ̀dá nǹkan tí agbára rẹ̀ ọ̀ka subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam ima ń ké fún àwọn sọ̀hábà púpọ̀ wípé ẹ má jẹ nǹkan tẹ́ màdí rẹ̀ ń bá màdí rẹ̀ ó ní kẹ́ máa jẹ àwọn abọ́rọ̀ débi rúkíà kàkà kí là ń pè ní rúkíà arúkíà tu kàlámún yustashfa bihi min aridin ọ̀rọ̀ kan ni rúkìyà jẹ́ ọ̀rọ̀ ni a ma ń fi ń wá ìwòsàn níbi gbogbo ń tọ́ bá rọ̀lú ni tí ò sì èèyàn rí tẹ́lẹ̀ tí nǹkan bá yí dẹ̀ndé máa yàn lọ́wọ́ wọ́n ni ẹ̀ẹ̀sì karúkìyà fún tí a bá sàkíyèsí wípé bákan ni ayé òun ṣe rí tẹ́lẹ̀ tí wá ń yàtọ̀ tó náà sì lè kiri ẹ̀kan wípé òun kọ́yìn síbi ọlọ́ni kò wọ́n dojúkọ ni tó yẹ pé ń tó omi yàtọ̀ yìí ọ́nyà òun náà lẹ́nu yóò sì rúkíà afẹ́bẹ́ rúkíà kìí sí ìṣe dandan béèyàn bá dúó pin pé tó bá ti dùn ebọ́lọ̀ náà ni bó tó dùn ebọ́lọ̀ náà ni kọ́dà ohun ní bá wà nkẹ́kẹ́ ju ń bọ̀ òun ni nǹkan tí à ń gẹ́gẹ́ bẹ́ a ṣe rí àwọn èèyàn kan lánàá tó jẹ́ wípé gbogbo ìgbàkígbà táwọn èèyàn ọba gbá wípé àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù tóòtọ́ àwọn rèé o náà ni gbogbo ẹni tí wọ́n bá rí pé kò mọ́ fi fóòmù sùn kò ní tẹ́lì ńlé kò ní rédíò kọ́dà kèègbélé orí òkè kọ́dà ó sì ń da sọ́bù ìyàwó ẹ̀ lójú ó lè jẹ́ káfíńtà ó lè jẹ́ bíkílà o àwọn alùsúnà ìgbà kan nìyẹn nígbò ṣe sáà ó sún síbi pé tí wọ́n mọ̀ lálùsúnà ó lẹ́ni tí ń dárúgbà sí tí ń wéláwà ní tí sọ́kò tó rí òsì balẹ̀ tí sì ń lọ jáde nígbò tó ṣe sáà ọlọ́run bá ń sún wa síwájú díẹ̀díẹ̀ a tún mọ̀ wípé a àṣẹ ẹ̀sìn tújù bá ń lọ alùsúnà ṣòkòtò rẹ̀ kò ní balẹ̀ alùsúnnà yóò nìrọgbà yóò jọkọ̀ ẹlẹ́à kò sì ní máa àti annabi ṣùgbọ́n o àwátá ń pèpè sínú eléyìí a ma pè é pẹ̀lú àwùjọ tá wà kí náà làwùjọ wa o náà lẹ́gbẹ́ wa a sì sọ lóòkọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run àsìrí ẹ̀sìn wo ìṣẹ̀sìn ẹgbẹ́

in tó wá fún ànábì sallallahu alaihi wasallam o náà ni ẹ̀sìn tí wọn ò lú ní kọ̀rọ̀ tí wọn ò sì lú ní gbangba àwọn afẹ́ jáwọn èèyàn máa mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń pariwo sàlàfíyà fún yí sàlàfíyà o sàlàfíyà tó fi di wípé ìpariwo yìí àwọn èèyàn sì gbọ́ pé àà àṣísàlàfíyà tún ni senior àṣẹ alùsúnà ní junior ìkànnì ẹ̀ o ẹ̀sì máa kíyè sáwọn náà dáadáa tẹ́nì kan bá ti rán máa pé tó fi di pé ọ̀dọ́ ọmọ ọmọ rẹ̀ lónìí ọkọ̀ ẹlẹ́ àníọ́ irúgbọ̀n bẹ́ẹ̀ ṣùkùtù bẹ́ẹ̀ kìí parọ́ owó dáhùn bí n ṣe ni ẹgbẹ́ ah, àfà wàláì <laughs> etí lẹ̀ tó wà yẹn tẹ́ẹ̀bà kí ni jẹ́ alùsúnà kò sí ìyàtọ̀ láàrin méjèèjì kò sí sí seniority mbẹ́ẹ̀ pé awa àwa sálàfí tí a tún yàtọ̀ kọ́dà tí a bá tún kíà wọ́n gbogbo ilé ni ọwọ́ àfà tó fi jẹ́ pé àwọn kan tún jókòó wọ́n ní kílẹ̀ yìí ronú sí wọ́n láwọn ronú pé èyí tí wọ́n tún pè sálàfí yà kan tó dé tí ó yèrèzì ẹ̀ wàláì tí nǹkan kan tó bẹ̀ yèrèzì ẹ̀ tó yìí ń gbà náà wọ́n wọ̀ náà ni ibi ó lásẹsẹ̀ díẹ̀ ohun ṣùgbọ́n ẹ mọ́gbà fún àwọn ọ̀dọ́ tí wọ́n ya jáde lẹ́nì ṣòkòtò ojúgun ní ọwà wọ́n àdánù sí jáǹtì kò sì lè dánù pè yọ́ máa kọlu àwọn afáàkà kì ẹgbọ́ ẹgbọ́ àbúrú sọ nǹkan afẹ́sẹ́ láì na kí yẹn sọ náà yọ kọlẹ̀ ó tó pé sars mẹ́lẹ́dẹ̀ lọ́la sars èmi sọ èmi ń gbẹ̀yìn láti kiri ẹni ẹjọ́ ẹgbọ́ àbálgbá ní sọ ọtí kó pọ́ngbọ́n bí

yóò sì máa wá bí ó ṣe máa dalẹ̀ rú yóò sì gbèrè sípò àfa yóò wà àhókù àwọn àfọ́ orí ṣe ẹgbọ́n pa àfáwa ababdulahi alikasumaru ní yaman àwọn yẹn mọ́kà jẹ́ à sàábẹ́lẹ̀ àwọn yẹn sàábẹ́lẹ̀ àwọn yẹn ṣe ẹgbọ́n pa àfáwa alikombululu àwọn yẹn bẹni sham àwọn àfọ́ àti wíkọ̀ rí ẹ yóò máa wá da ìgboro láàmú ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà tá a bá ti rí ṣọ́ọ̀bù tí a bá ti fẹ́ mọ̀ lú wàrà ẹ̀sẹ̀ fún wa tí ọ̀dẹ̀ rọ́ọ̀mà tí a ń bomi lù a máa sọ àṣírí wípé àníṣe èèyàn lè ní ṣọ́ọ̀bù rúkíà ibi à àwọn ọ̀wà kẹ́nìkan ó nífẹ̀ẹ́ wa káàrin àwọn àtọ́rọ̀ sábà dàrú wàláhì lẹ́dí láìláìláhùwà kásì nítorí pé ìsọlọ́lódì ó làgbà kó fún yẹ̀nà awá ayú ayó ọlọ́mọ̀bó kò wá sáà torí tàà bá ń sọ pé àádùsúná o sàláfí o kí ọkọ̀ sáàsó láwùjọ káàkì lẹ́nì in túrúkìyàdá láwùjọ wáyì sáà rẹ́rì fún because nígbà torí wípé sòfíyà kódà àsìkò kẹ́ ti wárí nínú Ìbàdàn iná wọ́n gbà wípé ẹni tí ó lè fọ̀rọ̀ lọ tí a lè kó àmà náà sí lọ́dọ̀ ọ̀lẹ́ tí bá ń ṣe wírìdì ah, ah kò lè parọ́ wàláhì kò lè parọ́ ní bí 50 60 years ẹ̀yìn ẹ ń bá ń ṣe wírìdì bá dẹ̀ wọ́n tó bí ruwa yìí o lálùsúnà ń wọ́n kà pé ah yìí jókòó wọ́n sí fà alhamdulillah alhamdulillah ah ntọ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n sì rí ń gbà náà pé kó tó di wípé ìmọ̀lẹ̀ ẹ̀sìn yẹn ń dé díẹ̀ díẹ̀ díẹ̀ tá a fi mọ̀tún yàtọ̀ sí kíni o yàtọ̀ sí sí àwọn bọ̀ tá a bá wo àwùjọ àwa mùsùlùmí a rí wípé àwọn míì tí wọ́n bá ṣe mùsùlùmí wọ́n máa wò pé àbọ̀ ìmúsùlùmí láìkí ara wọn tí a ní tàbí náà bẹ́ẹ̀ mẹ́ntò tọ́ wípé àwọn ti ẹ̀ máa gbógun tira wọn mùsùlùmí è gbógun tira wọn wọ́n máa ń sòdodo ni ká máa rún máa kò sínú ẹ̀sìn ọ̀kan nù àwọn àgbàlagbà pásítọ̀ níbàdàn náà ni ó ní wàláì ìsìláàmù yẹn èèyàn gan mọ̀ wípé ẹ̀sìn àtọ́dọ́ náà ní tòótọ́ bàbá ní ẹ̀yìn ò sí wá ṣe ó ní ìlèṣe torí kò fààyè lẹ́fún kí ọmọ modernize yẹn kí o kàn ronú kọgbà àyàn láàyè kọgbọ́pọ̀lọ láàyè pípa bá tún ṣe sí lẹ́sìn tàbá tún ra fẹ́lẹ́ ìkóńkọ́ kátún jẹ́ ilé ìsì ó ní tí ò ní jòwó sínú wàláhì àwọn àgbàlagbà ní olórí ibú mọ̀rẹ̀ ẹni tí ó pè bẹ́ẹ̀ tí ó dìjà ìní wa àníṣe èèyàn lè ní gbede secretary wọ́n náà ti rí hàn ẹ gbà fọ́mọ̀ 5000 ó ti tó gbò sísìn ó ti tó bí oṣù márùn áà ah! ti tó oṣù márùn 25,000 lẹ́ẹ̀kọ́ sàn lẹ́nà fún rúkíà sí ààrẹ rì fún nínú ẹ̀sìn àbí ọ̀pọ̀lọpọ̀ tí ń sí òpinlẹ̀ mọ́ ìdájọ́ ọlọ́run lórí rẹ̀ abẹ́lòmí máa tọ́jẹ́ pé ọ̀tọ̀ níbi tọ́ mọ̀ sí tí wò pé àlálì ni a sì náà ti ń sọ iná alùsùnà ni wọ́n ṣòkòtò wọn lókè wọ́n ní rọgbà ọkọ̀ ilé àníyàn in tó fà á táàfin máa sàyí ń pa àwọn eléyìn táàfin ní tí ìsọ̀rọ̀ nípa ẹni tí wàhálà dé bá àwọn àgbàlagbà ní ẹni tí àdánwò bá dé bá kọ̀ gbọ̀nmọ́ a máa débi pé tí wọ́n bá lẹ́lò ní ọ̀sán 150 ní owó àsánlẹ̀ bí 100,000 wọ́n àdá lóhun ṣùgbọ́n yìí tí ń ṣe

kí ni ìpìlẹ̀ taari jaa fi sahih inama bukhari wa fi sahih inama muslim wa fi sunan ibn tirmidhi wa fi muslim imam ahmad wa fi sunan abi dawud wa fi sunan ibn tirmidhi wa fi sunan al-imam an-nasa'i wa ghayrihim min ahli hadith ṣùgbọ́n riwaya imam bukhari imam bukhari ni haddathana abu nu'man قال حدثنا أبو عوانة عن أبي بشر عن أبي المتوكل عن أبي سيد الخدري إمام بخاري أفا وتنجى أبو النعمان أو ناس حديثي àwọn náà gbà látọ̀dọ̀ àfá àwọn tí ń jẹ́ àbú àwánà àbú àwánà gbà látọ̀dọ̀ àbú bishiri àbú bishiri gbà látọ̀dọ̀ àfá àti ẹ̀nà àbú alimutawakil àbú alimutawakil yẹn ó ní abalagba tàbírí tó ń bá ẹn tó rí ànábì kò rí ànábì khudri ó ní mutawakil gbà riwaya látọ̀dọ̀ rẹ̀ àbú sa'id ní intalaqa nafarun min sallam àwọn èèyàn kan nínú àwọn sàbí ànábì sàrásálám ìntọ́lákù fi sáfọ́rọ̀tìn sàfàrúhà wọ́n bóòdé ńlẹ̀ lọ sájò kan rí irú àjò wo ni sí àjò jihadi ni tí ànábì rán wọn jáde àbí sẹ̀ríyà àbí ọ̀ràn wọn sẹ́kan inú rìwáyà mi bá afẹ́mù sàrásálám bá afẹ́n ànábì gbé wa dìde lọ síbi alamẹ́ríkan mélòó wá làwọn èèyàn yìí níbo sì ni wọ́n dojúkọ iye wọn àwọn àfáà mọ́wọ̀n túrù hadithi riwaya àfáà wàlẹ̀ amash wọ́n ni nínú riwaya yìí báfẹ́sà sálám thalafina rajulan anábì gbé èèyàn 30 dìde nínú àwọn sọ̀hábà ọ̀rọ̀ wọn sẹ́kàn wọ́n lọ wọ́n lọ fanazalu ala hayyin min ahya il arab wọ́n bá dé hayyu ó ní tribe àwọn ìrẹ́ kan nínú àwọn ìran lábáwá lápẹẹrẹ kí